وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فما الله سبحانه وتعالى تركاتك فما شواج ونبي محمد صلى الله عليه وسلم أكي أبو أيو البوا نللوكو أتلوكو يأتلوبين أبو بتيات بوا سي أوريتو الغرباء èyí tí máa ń wáyé ní gbogbo ọjọ́ monday ní aago mẹ́rin àbọ̀ ní sobi fm níbí ètò yìí ẹni tó ṣe alágbàtẹrù rẹ̀ òun náà ni mu'assasatu dini nasiha lid-da'wa ad-dinu nasiha da'wa foundation kí Allah subhanahu wa ta'ala kuma sa bá wa kún wa nípa a fi gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu a pẹ̀lú yọ̀nda Allah subhanahu wa àwọn náà ni a tún bá látún jọ ọ̀pọ̀rọ̀ jomi tó rọrọ̀ lónìí ní nǹkan tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn wa náà ni tá a bá gbàgbé òun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni tó ní ṣe pẹ̀lú alùsùnà wàlìjàmáà àlejò pàtàkì tán wà pẹ̀lú mi lónìí àwọn náà ni àfáwa sheikh abdullahi ibrahim abu fauzan ajikobi ẹ wa sálámà sí gbogbo ara lé السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أمعوا أفاوانا لتبون ọ̀kan nínú àwọn afá àdínú nasiha ni wọ́n tí wọ́n ń pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala nínú ìlú tí a wà yìí àti ní ẹ̀yìn odi níbàámu pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam olúwọba wa tó ṣe yí ní alimul millah tó ṣe yí ní àfẹ́sìn so kí ọlọ́run bá lè kí ọlá kó má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín oríṣiríṣi la ní láwùjọ wa a ní àwọn ulama ud ṣe pé nǹkan tí ìjọba bá ń fẹ́ ona náà lẹ́rìí tí wọ́n máa lọ kọ́dà bó bá takò ẹ̀sìn kọ́dà ní àwọn ulama ul-umma àwọn àfáà kí lára ìlú ń fẹ́ tó bá ti sáǹpù òfin ní àwọn ará ìlú pé kí láwọn ará ìlú ń fẹ́ wọ́n wà bí tí wọ́n ṣe kí wọ́n wà bí tí wọ́n yí gbà kọ́dà bó takò tọ́lọ́run so kí ọlọ́run kó gbé àpadà a yànnà náà ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì púpọ̀ tó jẹ́ pé nínú àwọn ọ̀rọ̀ tí máa ń sábà dágbọ́n mi sí omi òtólẹ̀ ni tí àwọn èèyàn sì máa ń tìtorí ẹ̀ látara irú nǹkan yẹn a máa rí pé ọ̀pọ̀ àwọn tí ń bá lùsúnà jà lórí àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀ nínú wọn ni wọn ò mọ̀ kí ni ewu tí ń bẹ nírú ìmìtafẹ́sọ̀ lé lórí kí tí ń bẹ òun náà ló fàdí gbogbo ni asíhìrú afẹ́sọ̀ nípa asíhìrú wà jama'a min afẹ́sọ̀ nípa asíhìrú ìdán àwọn Yorùbá sọ pé ìdán òun náà là ń pè òun náà ni gbẹ̀túgbẹ̀tú òun náà ni gbogbo àwọn eríṣiríṣi láwọn ogun táwa náà mọ̀ pé tí wọ́n ń pè lógun afẹ́sọ̀rọ̀ nípa rẹ̀ níbàámu pẹ̀lú ìlànà nàbí sallallahu alaihi wasallam níbàámu pẹ̀lú al-Qur'an kí ni àwọn alùsùnà wal jama'a kí ni wọ́n dúró lé lórí lórí ẹ̀ pẹ̀lú ẹ̀rí Sheikh wa ẹ dákun àkọ́kọ́ ìbéèrè والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد adáwọ̀pẹ́ fún ọlọ́run àtọrọ ìfẹ́ àti ìjẹ fún òṣìṣẹ́ rẹ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam tí àwọn ará lè rẹ̀ tí gbogbo àwọn tí wọ́n gbà fún ìlàkìyà ní sáà ìdí Allah subhanahu wa ta'ala tí ó bá ṣe àlékún dáadáa gbogbo àwọn àwọn tó kó kọ́nà jẹ́ kí àtúbọ̀tán wọn dá ẹni kọ̀kọ̀wà náà bẹ́ẹ̀ ni àtọ̀rọ̀ fún àwọn tó ń ṣe bídà àwọn olùgbọ̀wọ́ wọn kọ́lọ́n kọ́ bá wa san ìmọ̀lẹ̀ tí nà ní sọ̀rọ̀ máa kan wà sí gbèsè ayé wọn kọ́lọ́n máa jẹ́ wọ́n lórí nǹkan jẹ́ bídà kọ́lọ́n wọn ti tán àwọn tí wọ́n ti sàmọ́lẹ̀ sọ̀rọ̀ ìfọ́dẹ̀rọ̀ àlẹ́ yìí. ìtumọ̀ àtúnṣe òun náà tàbá padà sí ọ̀dọ̀ àwọn onímẹ̀dẹ̀ lágbáwá tí a lọ sínú àwọn ma'ajim al-lugha al-arabiyya a rí pé ìtumọ̀ tí wọ́n fún wa ní ṣókí pẹ̀lú tí àwọn àfáà ṣẹ̀ríà àwọn afẹ́sìn fún wa a rí ìbámu láàrin kìníkejì àwọn olùmọ̀ sọ fún wa pé ní ń jẹ́ àfihàn òun ni kullu àbí tẹ́ ṣe tọ́já tó wípé ó jẹ́ iṣẹ́ ìyanu hmm. àbó jẹ́ ọ̀rọ̀ ìyanu tí yóò rí tí ó gbé àà ah, kí ni alẹ́ lẹ́yìn tó yẹ báyìí nìsín táà wá máa kí ni okùnfà rẹ̀ táà máa sábàbí rẹ̀ eléyìí ni wọ́n ń pè ní àṣìṣẹ́rú nínú èdè lárúbáwá láwọn arí tó wọ́n sọ pé ṣíṣẹ́rú bayan òun ló wá ní asar pé inna min al-bayan la sihra máa gbọ́ ṣíṣẹ́rú tó jẹ́ ọ̀rọ̀ tó dáa tó rẹwà bí nǹkan tó bá rẹwà wọn a máa lo kẹ́lìmọ̀ sẹ́ṣọ̀ fún ilé inú èdè ṣùgbọ́n tá a bá lọ sínú ṣẹ̀rí ọlọ́wọ́n ọba àdìkẹ́ ọlọ́pù subhanahu wa ta'ala ìtumọ̀ yìí náà ni wọ́n pe sẹ́ṣọ̀rù nínú ṣẹ̀rí àfún wa pé ẹyin tọ́já sí wípé ó jẹ́ nǹkan ìyanu ó lè jẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́ iṣẹ́ nǹkan tó papọ̀ ṣùgbọ́n táwọn wá ń sọ bẹ́ẹ̀ ni pé ẹyin tó fà yóò wá sí pé ọ̀kan nù nǹkan ni àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹyin tó fa ìyàní ìfetúfetú ìmọ̀ pọ̀pọ̀ ah. òun ni wọ́n kọ́kọ́ gbé ìgbà kí ní ẹ̀dún ṣẹlẹ̀ hmm. àbí bẹ́ẹ̀ kọ́ ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú àwọn àlejànú kó tó gbé nǹkan yẹn ṣẹlẹ̀ tí nǹkan bá yẹn bá wá ṣẹlẹ̀ tán tí wọ́n gbé gba ọ̀nà tí ó jẹ́ pé látara àrùkọ̀ àṣìríkìyà wàlúkọ̀ gbogbo àwọn kan tí wọ́n ti papọ̀ mọ́ra wọn lékulẹ́ja lékulẹ́ran gbogbo ẹ̀ pátápátá wọ́n mú kìíní tó bá di pé yẹn ṣẹlẹ̀ òun ni wọ́n ń pè ní àtúnṣe ọjọ́ sí pé ọ̀nà kí ní ọ̀tọ̀nà sí ìyẹn tó ti jẹ́ okùnfà téèyàn mà téèyàn bá jẹ́ ẹ̀mọ́ kébìyà rẹ̀ hmm. láti mọ̀ pé n tó ṣe yìí o nǹkan kan báyìí lọ́nà ṣe tó fi wájá sí pé nǹkan tó ti ń tìyẹn nǹkan inú wọn ń pè ní àtẹ́ṣòro ẹ ìdá àì ògùn àti oríṣiríṣi tí kálukú bá fún ní ọkọ ògùn téèyàn bá ti ń pè àbí téèyàn bá ti ń pè bóyá Hmm. nǹkan kan ló ṣe tó fi change àwọn nǹkan yẹn tó fi ń ṣe àwọn nǹkan yẹn in tó ṣe nǹkan gan wọ́n pè ní tíṣẹ́wò káàdà ọlọ́wọ́ àti. jazakumullahu khairan ah, eh, gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ṣe fún wa àti rí i pé nǹkan tí wọ́n ń pè ní ìdán yìí òun náà làwọn nǹkan kan tí àwọn èèyàn máa ń ṣe látara ọ̀rọ̀ tí wọ́n bá ṣe àbí látara iṣẹ́ kan tí ó wàá máa ṣe àwọn nǹkan èèmọ̀ àwọn nǹkan ìyanu tá à ní tí okùnfà nǹkan yẹn ti wá. sòdá kun nǹkan tá a tó bá wa ṣàlàyé ní ṣókí òun náà ni pé tá bá wo àwùjọ wa ní Yorùbá tá a wà yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ń dá wà lálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bó láti tún nǹkan sí èdè Yorùbá ní nǹkan tó jẹ́ pé láti inú lábáwá a máa sábà dá wà lálẹ̀ síhìrù síhìrù tá à ń sọ yìí ní tá bá ń sọ̀rọ̀ nípa idán àwọn nǹkan a máa sọ yìí pé rárá o kìí sògùn ní jẹ́dán pé ìta pè ní síhìrù òun náà ni magic òun nìkan náà ni wọ́n ń pè pé kákan sí abracadabra òun ní jẹ́ bẹ́ẹ̀ so ìdákan bá yẹn níjó tó láwọn ọkọ̀ míì tí wọ́n ń pe idán Eh, tí wọ́n pè síhírù ní Yorùbá ní èdè Yorùbá. wọ́n ní pé tí a bá ti mọ nǹkan tí a sọ ní àkọ́kọ́ ń ṣe ìtumọ̀ síhírù yìí pé nǹkan kan tí yàn fi nítú táwa rí pé ọ̀nà tó gbé ìgbà ó sáàbù ṣe ni ó lọ àlejò àná ṣe ni òun lárúbáwá ń pè ní síhírù ṣùgbọ́n níbàámu pẹ̀lú èdè abínibí tiwa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Yorùbá máa ń ṣe kí o tí wọ́n máa ń wí nínú àwọn ìtumọ̀ tó bá ìtumọ̀ yìí mu àbí tó jẹ́ àkọlé tí wọ́n ṣe látara nǹkan yìí ó pọ̀ pọ̀ gbogbo àwọn nǹkan yìí á fúnra wọn ní àpèjúwe gbogbo ẹ̀ náà wọ ọ́ndà kẹta ń tẹ̀lé sẹ́ṣọ̀rù yìí kí ẹ má gbà tàn jẹ́ pé sẹ́rù náà ń sọ wọn sọ̀rọ̀ àtìrí àtìrí gan wà ń bẹ̀ lẹ́yìn báyìí nìsín lára àwọn orúkọ tí wọ́n máa ń pe sẹ́ṣọ̀rù nílẹ̀ Yorùbá ó pọ̀ púpọ̀ ṣùgbọ́n díẹ̀ nínú àwọn orúkọ náà wọ́n á pè é ní idán wọ́n á pè é ní àtàkì àájò eh, ogun abẹnú gbọ̀ngbọ̀ pẹ̀tú àyájọ́ gbohùngbohùn bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń pè ní tẹ̀rákù nákàlí àṣírí atamátàsé ayẹta òkígbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mahabba àríná ìyọ́nú hmm. ìṣọ́ra awọ́rò gbogbo àwọn kan yìí pátá lọ́wọ́ náà bá dáńpẹ̀ ní tẹ́ṣọ̀rù ní ìtorí pé ọ̀nà tí wọ́n ń gbà láti fi ṣe àwọn kan yìí wọ́n wá ìṣẹ̀hánà ayé wọ́n wá ìrànlọ́wọ́ pẹ̀lú nǹkan kan tí wọ́n fi papọ̀ mọ́ra wọn kí nǹkan ẹ̀dú ṣe ní. lọ́hàpọ̀ jazakumullahu khairan náà tó wá wá rí bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa oògùn oògùn tá à ń lò nígbà tó bá rẹ̀ wá tẹ́rí bá ń fọ́ wa oògùn náà lápè bẹ́ẹ̀ bá ló sá nǹkan sí àwọn ló ságùn sí wọ́n bá náà ń pààrọ̀ wọ́n ló náà lóògùn so ẹlẹ́kùn jẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ìgùn tá à ń lò tá a fi ń wáwó sàn àti ogun ogun tá à ń sọ yìí àbíbá kankan náà ní gbogbo ẹ̀. náà jazakumullahu khairan ìdáhùn sí ìbéèrè yìí ni pé tá a bá ń sọ pé oògùn èdè tó rí ìtùdù láyé òun náà lè di lárúbáwá torí kí èdè sọ́yìn yorùbá yẹn àwọn nǹkan kan máa wọnú ara wọn àbí kí yẹn máa yànnàná rẹ̀ kí yẹn máa tàmálẹ̀ sí ṣe ẹ̀rí dábàá ní pé oògùn òun ni tíṣù yìí tí ó dàbí hmm. ní kí yẹn pè lóògùn bú oògùn kó oògùn lẹ́yìn báyìí nìsín àmọ́ ní táǹkì ní àdáwà oògùn tí yẹn ó lò ìwòsàn lẹ́yìn sí ìwòsàn nǹkan tí pẹ̀lú nǹkan kan tó ní nǹkan kan ṣe pẹ̀lú pẹ̀tùpẹ̀tù ìmọ̀ pọ̀pọ̀ ìmọ̀ fàyájọ́ o ní ọ̀rọ̀ ọ̀gùn kan fámásì ń sìn káwọn nípo tó lò ọkọ̀ wí àwọn gbólóhùn iná sí ń tọ́jọ́ àbíkẹ́ kan ọjà ewé ni ọjà káṣíá ni ọjà gbogbo àwọn nǹkan tó yẹ fún ìyàwó fi ń kí àgbo láti kí òtútù mọ́ ni kò sọ́fọ̀ kankan bẹ̀ lẹ́yìn kó máa gbójẹ̀bí kó máa gbóba àmọ́ ní tíjá tírù tóun jẹ́ ògùn bú yìí yóò ní ọ̀fọ̀ nú yóò ní ìmúlẹ̀ pẹ̀lú àwọn àlìjànú nú láláì kò sáwọn nǹkan yìí bẹ̀ kò lè jẹ́ sẹ́ṣọ́rù pé báyìí nìsín gbogbo àwọn táwọn yẹn wá ń pè ní àṣírí kankan ẹ̀rí èyí tí ó là tágbárí èyí tí ó là sínú rákàdá èyí tí ó wé lóògùn tí ó tuntun fi tí ẹni tó fi gàrí tẹ́lá sí gbogbo àwọn nǹkan yìí tẹ́sán ni a kàn ń pè láṣírí àgbègbè tó bá wùlẹ̀ ká máa pé ìtumọ̀ ni a ti gbọ́ yẹn ẹ̀ẹ́dẹ́gbọ́n ti Jazakumullahu khairan látara àlàyé tán ṣe fún àyí wà àsìgbọ́nà ńlá ni bí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ni ànábì ni tadawaw ibadallah pé ànábì ní ẹ máa sóògùn ànábì ò ní ká sóògùn ànábì ò ní á ṣe pàró ànábì ò ní ká ṣe àyájọ́ kò ní á pọ̀fọ̀ ànábì ní ká wá ìwòsàn àwọn nǹkan tí ń ṣe wá kò sẹ́ni tí ó sọ pé ká mọ̀ wá wòsàn tó bá rẹ̀ wá á wá wòsàn ẹni tó bá mewé orí fífọ́ inú rún gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ni òǹkálùkù òun náà là máa ṣe ṣéèkì wa ìbéèrè tí a tún fẹ́ kẹ́ bá wa dáhùn òun náà ni pé idán tá a wá ń sọ yìí nígbà tẹ́ ti ṣàlàyé mi ṣe máa ń rí kí ni ìdájọ́ Islam kí ni islam sọ nípa idán yìí pẹ̀lú ẹ̀rí wáyá láti inú al-Qur'an ní àti láti inú súnà nabi sallallahu alaihi wasallam kí ìdáhùn tó wá ẹlòmínú ti máa rò pé ń tà sọ pé ìkàbá ènìyàn fi ń ṣe lóríṣiríṣi àwọn àbúrú nǹkan tí ò kò tó bí yí pé àwọn àyà nígbà àwọn olùmọ̀ sọ nípa ọ̀rọ̀ ṣíṣirò ní pé ìdájọ́ rẹ̀ ní islam wọ́n mùsùlùmí ọgbọ́dọ̀ máa ń bí ẹni owó òun náà ní pé haram ni ayé sábà fi nǹkan ní haram nǹkan tó já sí wípé ọlọ́wọ́n bá bínú sí ni fíyàn bá ṣe ẹlẹ́sẹ̀ fíyàn bá ṣe ó lè lẹ́tọ̀ọ́ sí ìyá lọ́dọ̀ ọlọ́wọ́n bá lè kí ọlá léyìí tó bá wù ọlọ́run nínú ìyà láti fi jẹ́ kọ́lọ́mọ́ sí ìyàjẹ́ nǹkan ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní gbogbo àwọn tí wọ́n ń ṣe àṣírí àwọn tí wọ́n ń ṣe lẹ́kàrí àwọn tí wọ́n ń ṣe ògùn ògùn burúkú yìí tí wọ́n ń ṣe iná yìí àwọn ni láàyè filẹ̀ fún òní jèrè tábà ní sèyàn bá ṣe nǹkan kò ní jèrè kátó máa béèrè pé yàtọ̀ sí nǹkan tó dáa ní ọdún ذلك الله سبحانه وتعالى من بايا أبو واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان نعم إنه يعني الله أبو walaqad alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq àwọn tó ń ṣe ẹbọ àmín àwọn tó ń ṣe tíṣù àwọn tó ń ṣe oògùn àwọn tó ń ṣe gbogbo àwọn nǹkan kí nǹkan tá a sọ yìí ọlọ́run ọba ní tó bá jíjọ́ gbẹ́ndẹ̀ àkíyàmà wọn ò ní jèrè kò sí náà sí ibù dáadáa kan kò sí èrè dáadáa kan tí wọ́n jẹ jíjọ́ gbẹ́ndẹ̀ àkíyàmà nígbà pẹ̀lú àyà méjèèjì àwọn ìpín haram ni bákan náà àdúgbò النبي صلى الله عليه وسلم من صحابي أي مسلمين تلبى فلان تلبى فلان النبي صلى الله عليه وسلم نزاع كميد جي tọ́já sí nǹkan méjèèjì ó lè kú báyàn níwájú ọlọ́run ó lè pààyàn níwájú ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tí yẹn máa ń ṣe tí ọ̀sán fáwọn sàábẹ́ máa ń sojú kòrò pé kí ni nǹkan náà ẹjẹ́ jìnà sí báwa náà ṣe ń ran kàtí gbogbo ẹni tí ń gbọ́rù nǹkan báyìí títí ń ṣe kóun náà jìnà sí òun náà ní èrè jẹ́ ń tọ́ ń gbọ́ òun náà ní èrè jẹ́ gbogbo àsòtó ń lò ní gbèsè ayé rẹ̀ النبي صلى الله عليه وسلم wá sọ bẹ́ẹ̀ wọ́n ni qalu ya Rasulullah wa ma hun àbúrò ìdíkọ̀ ọlọ́run táàkù sọ fún wa kí làwọn ìtàn yìí ṣùgbọ́n tó rí àsìkò wa Annabi sallallahu alaihi wasallam ni ash-shirku billah àkọ́kọ́ nìyẹn ìmá gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan mi ìmá gbé ráìtì ọlọ́run ọba fún nǹkan mi ìmá sì nǹkan mi àtọ́tọ́ ọlọ́run ọba ẹ bọ́ síse Annabi ni àkọ́kọ́ nìyẹn bí yẹn bá ṣe é ìmá kó panu báyìí ẹlẹ́ẹ̀kejì ni wà ohun tí ó jẹ́ ẹ̀rí nínú kìtàbù àti súnà ní ìṣẹ́jú wọn wípé àdéṣe nǹkan yìí kọ́ haram ni. àwọn olùkọ́ máa ń tẹ̀síwájú láti ṣàlàyé fún wa pé pẹ̀lú ọ̀nà méjì tá a sọ fún wa pé àáfíì máa ń dá sí ṣòro màyí hmm. látara bẹ́ẹ̀ yóò jẹ́ sí wípé ntáǹkè ní dán ntáǹkè ní oògùn bóyì ó ti kí ni o ó ní ìdájọ́ méjì a bá fi ojú nǹkan méjì yẹn wò. Hmm. wọ́n fi ojú wo nípa pé ẹlòmíì ṣe oògùn tiẹ̀ lékulẹ́ja lékulẹ́ran lékun ní gbogbo tí wọ́n wá káàkiri yìí òun ní kò tó kò papọ̀ àtàrí àtàbú ewé kíndé ka gbogbo ẹ̀ ló kò papọ̀ kò ní sọ́pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n wọn fi kíni yóò fi síhìrù náà ni hmm. kò ní ní ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú ọlọ́kànìyàn èyí tó ga jù ń bẹ̀ òun lẹ́tọ́jà pé bí o bá pọ̀pọ̀ bí o bá fi àlìjànú pẹ̀lú gbogbo tó bá ọlọ́run nínú èdè àlìjànú yìí ò ní ti jẹ́ kó ní ti bá ṣe nǹkan yẹn èyí tó bá ti lálìjànú yàtọ̀ sí kó jẹ́ haramu tọ́lọ́wọ́ bá bínú sí ó tún wá jẹ́ kófúrò tó yẹ báyìí nísìnyí tó ó jẹ́ kófúrò yẹn pé tí yẹn bá ṣe ìyẹn ti kìí tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ lásán hàn wà tánà torí kíni torí pé tó máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yóò á dì mú bí ìrọ̀ ìrọ̀ lọ nínú ẹ̀ka wàá fi bí ọ̀ṣẹ̀ yàgbé kò sí tàbí ṣùgbọ́n yóò máa gbọ́ láfun tí ọyàtọ̀ tọ́lọ́wọ́ bá nínú ra wọ ni yálà ń wo sẹ́ni ń wúra wọ ni yóò gbọ́ láfún àwọn kankan yóò fi lè rí nàìjíríà nǹkan kí n wá àti kó gbọ́ láfún àwọn èsì kó bẹ àwọn èsì ń bẹ́ kó bẹ wọn lọ́wọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó máa fi ti ọ̀dọ̀ wọn ìtọ́nà bá ṣe yóò wà ní ah, ẹ̀jẹ̀ kóhun pẹ́ ẹ̀jẹ̀ kóhun rí jìnà tẹ̀fi dáhùn lóhùn lálọ́dà lóhùn gbogbo àwọn ọ̀sẹ̀ yìí àwọn olùmọ̀tánù mọ̀ ìpè sàhúwà kú fúrọ̀nì ní ẹ̀bá tí ń ṣe ṣẹ́ṣẹ́rù tí ń ṣe bọ́ tí ń sàṣà tí ń sàgbó tí ń ṣe lákàlí gbogbo tí ń ṣe yìí tó ní àlìjẹ̀ nínú kófòrò ní ìjùmọ̀ àní lọ́dọ̀ gbogbo àwọn àgbẹ̀sìn pátápátá àmọ́ tó bá já kò lálìjẹ̀ nínú wọn sọ pé ìyẹn kọ́ tó wá ní wọn máa fìyà ẹ̀ṣẹ́ ńláńlá ni ìyẹn ṣe lọ́wọ́ wà lẹ́jọ́ lọ́sọ̀tàn eléyìí ni ìdájọ́ ká gbọ́dọ̀ mà gẹ́gẹ́ bí mùsùlùmí nípa tó gbogbo wọ́n tán lọ ní olóògùn ilé yẹ̀mí wo ilé oní nǹkan kí nǹkan tó ń mú tó torí owó torí ipò torí gbogbo tán wá ìdájọ́ rẹ̀ rí o ọlọ́gbà fún náà ọgbà fún anẹ́sìn ọmọ àwọn ẹlẹ́wà sẹ́là ó sì ń gbọ́ tí wọ́n ń sọ fún ọ pé nǹkan tó ń ṣe yìí tọ́lá wọn bá bínú sí ni jẹ́wọ́n kò ń bẹ̀ kò túbá kò ń bẹ̀ kó wọ́n bá kó Ona la làwọn náà ti ń gbọ́ yìí òun ni wọ́n ń ké tí wọ́n ń sọ fún wa yìí aburú ńláńlá òun náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò séèrè ń jẹ́ ń bẹ́ẹ̀ láyé kọ́lá tá a bá ń wò pé à ń jèrè ń bẹ́ẹ̀ àbí tá a ń wá àárín ń bẹ́ẹ̀ ẹ̀yìn tó bá dijọ́ ògbédè alkiyama yóò sòfò yóò pòfo ni ẹni tó bá lọ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú gbogbo irú àwọn aburú tí à ń sọ yìí. sheikh wa hafizakumullah ẹ̀dàkùn àwọn nǹkan mẹ́ta kan bẹ tí màá sábà fẹ́ rú papọ̀ máwọn èèyàn lójú òun náà ni ìdántẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ògùn yìí àti nǹkan tá à ń pè ní mọ̀jíza tí Allah subhanahu wa ta'ala tó fún àwọn ànábì rẹ̀ tí ó fi ṣe àpẹẹrẹ pé ànábì ọlọ́run ni wọ́n gẹ́gẹ́ bó ti fún ànábì Musa lọ́pàá tó jùlẹ̀ tó dejò ara wọn míì náà nísìnyí náà táwọn náà Musa ipe ìjọba ti jùlẹ̀ báyìí àwọn náà fi ń ṣe so ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin ògùn tá à ń sọ yìí àti tá à ń pè ní fún àwọn ẹni rẹ̀ tó jẹ́ pé inú àwọn nǹkan ìmọ̀ náà ni ẹlẹ́kùn kí ní ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ah, ọ̀rọ̀ yìí náà ṣe pàtàkì torí ah, ni àwọn oníyàn máa ń ṣe é ní gbogbo ẹ̀ náà tẹ́kẹ̀rù ni àtàtì ni ìdáhùn sí ìbéèrè yìí ni pé ṣé ara àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n papọ̀ níbi nǹkan kan wọ́n wáyé yàtọ̀tọ̀ níbi àwọn nǹkan oríṣiríṣi ṣùgbọ́n torí àwọn àsìkò wa òun yìí pé mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ nípa pé iṣẹ́ ìyanu ni hmm. tọ́mì yẹn bá yóò pé áà torí báyìí nìsín yóò jẹ́ nǹkan tí ó jẹ́ ìjọjú fún hmm. torí pé kò sí kíni ọmọ sábàbù rẹ̀ wọ́n sì máa ń pálówé pé ìlà orí fasábàbù ìlọ́pàá torí báyìí nìsín tí ó kọ́kọ́ ní alẹ́ dùnà ẹ̀rì níbi tíṣẹ̀rù ìgbàdéyàn rìn lórí obìnrin àwọn abẹ́rẹ́ lòfurufú tẹwàá òfin kọ̀fẹ́sẹ̀ kalẹ̀ tí wọ́n bá sì kó síbẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi àwọn nǹkan tí ó jẹ́ mọ̀rọ̀dídà àti kàrámà ṣùgbọ́n mi tó ti yàtọ̀ ẹ̀yìn ẹtítí ètò yìí ètò ìwọ̀rọ̀bá kí a lọ mọ̀ dájú pé gbogbo àwọn àlàyé yìí àlàyé ẹ̀sìn ni ò kí ká àlàyé àpò ara wọn àwọn olùmọ́jẹ́ ká mọ̀ wípé ibi tá ti máa mọ̀ yàtọ̀ láàrin àwọn nǹkan yìí pé in tó bá jẹ́ mọ̀rọ̀dídà àbí tó jẹ́ kàrámà ká mọ̀ wípé nǹkan yìí tá a bá wo agbára tí ń bẹ lẹ́yìn rẹ̀ yóò jẹ́ sí agbára Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní mọ̀rọ̀dídà pé ẹni tó ṣe nǹkan yìí kí ni agbára tí ń bẹ ní wàrọ̀ àkíní yìí tó já sí gbófin orí nǹkan yìí ṣe èyí ń gbọdọ̀ jẹ́ pé ọ̀dà wa lójú pé tó wá ní mùsùlùmí o ọlọ́run ọba ló ṣe subhanahu wa ta'ala ọ wá ń ṣe fún ta ni ẹni tọ́lọ́ ọmọ wá ń ṣe fún dẹ́dẹ́ ní ọgbọ̀dọ̀ jẹ́ ànábì ọlọ́run ní ìbáṣà ànábì ọlọ́run tó bá ní wọn náà ń ṣe mùjíza lágbólé yín ọ̀yà ti sọ fún wa pé mùjíza kọ́ ló ṣe o torí àwọn ànábì ọlọ́run ló ní mùjíza tó yẹ báyìí tó sì ní agbára gan táwọn mùjíza yìí ti pọ̀ àníṣọ́lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀sẹ́lẹ̀ níjọ́ kan ló sọ fún àròbí pé wọ àròbí ó sọ pé lágbàáwò kọ káyì tí kí n dúbì orí fún ọ ó ní kí lórí náà ní àtẹ́ṣẹ́ an la ilaha illallah wa anni rasulullah wa anni abdullah wa rasuluhu gba fọ́lọ́ gba fún anábì sallallahu alaihi wasallam lágbàáyà wọn sọ pé ta ni ó jẹ́rìí rẹ̀ anábì ni hábi ìṣàdára igi yóò jẹ́rìí ni bó ṣe wí sábà yìí níbi tí kìí wà ó sì bẹ̀rẹ̀ sí ní bọ̀ wá síwájú ànábì àti lágbàáyà wa sallam ọbẹ̀ èmi tí ń sọ̀rọ̀ ọlọ́run lè ṣe ṣé báyìí nìsín àwọn tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ nǹkan ìyanu tó bá jẹ́ ànábì ọlọ́run mùjísà là ń pè lákọ̀ọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ sì ni òun máa ń ní nǹkan kan ṣe pẹ̀lú tàhádì yóò fi challenge àwọn nǹkan pé ẹ gbà fọlọ́run gbogbo tẹ́ ń ṣe yẹ pàtì ṣé dẹ́ bá ṣe bá rí nǹkan báyìí ṣé gbà fọlọ́run ọba ìjọ lákàlẹ̀ mọ̀nà ni máa ń ṣe fún àwọn tán jẹ́ wàlíyù ni o àwọn nǹkan bẹ tí wọ́n jẹ́ ibi tí ìṣù kan wà ní pé àkàlẹ́ máa pé just ordinary person ní wòlíì ọlọ́run. àkàlẹ́ máa bọ́ sí yàn lọ́rùn. ẹ̀sán wa wò pé a ọlọ́run tó lóun ní wàlí láwàá sọ pé ta ni wọ̀lí rẹ̀ fún ní alá inna awliya Allah la khawfun alayhim wa lahum yahzanun. nígbà tí wàá ti dẹ́bi níṣà wọn wí alladhina amanu wa kanu yattaqun. àwọn ọmọ wọn dára sà pé kullu mu'minin taqiyyin fa huwa lillahi wali kullu mu'minin taqiyyin fa huwa tó sì páyà ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run ọba lójú méjèèjì hmm. lórí bá nàbí ṣe mú súnà wá ní ti ń ṣe lọ́wọ́ ọba rẹ̀ pàpẹ́ nìyẹn kọ́ ọ̀rẹ́ ọlọ́run yóò máa jẹ́ yóò máa jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ọba gbọ́lọ́run gbọ́ kò lè jẹ́ òrí ẹni tí ọba gbọ́lọ́run gbọ́ kò lè jẹ́ òrí ẹni bá ti lóhun gbọ́lọ́run gbọ́ tó wájá sí pé bí ń sin lọ́wọ́ ọba ń sin lọ́wọ́ ó tún wá ní wòlí lòun ọlọ́run tó jòkó sí ìdọ́tọ̀ àmì ọlọ́run tó tọpọ́ lọ torí ẹ̀ jòkó ọlọ́run ni ọjáde wá sí wákàtí mara gbogbo àwọn nǹkan yìí pọ̀ tó bá àwọn èèyàn lójú orí náà nǹkan in tó wà ní ìyẹn bá ṣe tó yẹ báyìí nìkan náà ń pè ní kàràwámà ṣùgbọ́n ìtọ́já tó gbé intercession tiẹ̀ agbára díẹ̀ òun ní kí ni o agbára ìjànú <laughs> agbára àwọn èṣù òun lò ẹni tí wọ́n ń ṣe nǹkan yẹn kò ní í ṣe kí ni o ó lè jẹ́ kékeré ó sì lè jẹ́ mùsùlùmí fòkì tí ń ṣe ọlọ́run ọba lójú méjèèjì hmm. wọ́n làwọn tó ń gèsè lójú méjèèjì ń ṣe ọlọ́run ọba lójú mẹ́fẹ̀ẹ̀fà hmm. ṣé báyìí nìsín ọwá lòun pinna àmọ̀ ìpè ẹ̀yìn yìí dẹ́nà ní ìpèsè ń ṣe kàrámọ̀ tẹ́lẹ̀ ń ṣe ìmúnísà eléyìí ní ìyàtọ̀ tí a sọ ní ránpẹ́ gẹ́gẹ́ bí àsìkò wa hmm. àbí ká máa fi dá méjì mà ká wo ẹni tí ń ṣe nǹkan yẹn tẹ́ni tí ń sin lọ́run fẹ́ni tó wà lórí sónà ni ẹni nífẹ̀ẹ́ inú àbógbéjà ni tí wọ́n ń pè tí wọ́n sọ fún mi ṣe kàrámà ṣe kàrámà o kò sí karama síhìrù òun náà ní ṣe jazakumullahu khairan kò ṣe mọ̀jíza so yóò ti yẹ gbogbo wa nísìn pé tán bá ní èèyàn ṣe karama àdúgbò lé ọlọ́run léèyàn á rí pẹ́ni wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam ẹnu bẹ̀rù ọlọ́run kì í ṣe pẹ́ni tí ò ní kírun tó wá bèèrè pé kò kírun tí ò ní mọ́kà lòun tí ń kírun tòun kì í ṣe pé ẹni tí ó gbogbo àwọn wà pálapàla lóríṣiríṣi òun àlámọ̀ bá lọ́wọ́ rẹ̀ tó pé wà jáde ìwà lóun ṣe mùjíza yóò ṣe karama ẹ̀yìn kọ́dà àwọn ẹlòmíì ti aláìmọ̀ kan wọ́n ti sọ pé inú àwọn mùjíza àfa alágbájá ẹ̀dàkùn sáfà máa ń ṣe mùjíza so gbúrú àwọn nǹkan báyìí òun náà ni kí kájẹ́ kó yé wa ká gbọ́ lágbọ́wọ́ kí á sì ṣe àwọn àtúnṣe tó bá ká ṣe a tún máa tẹ̀síwájú níjọ́ pẹ̀lú yọ̀dá Allah subhanahu wa ta'ala torí ọjọ́ tó ti lọ a fún àwọn èèyàn lásìkò láti pé kí wọ́n pè wọlé ẹni tó fẹ́ pè wá wọlé zero eight zero five one eight nine nine two four one àbí zero seven zero eight eight five zero seven eight eight eight so ẹ dákun ẹ pè wá fún ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ má kí wa ẹ sálámà kẹsàn-án kọ́ béèrè béèrè. وعليكم السلام ورحمة الله وبركاته نعم أهلا وسهلا نعم نعم نعم نعم نعم نعم نعم نعم naam naam Alakoko naam ẹ̀rákùnrin nítorí àsìkò ẹmúra naam naam ah naam naam ah, látọ́ àtẹ̀lé màkìlókè fi màá fi ẹ̀rọ kọ́lẹ̀ káwọn ìpè àlè máa ti kí ni o àlè máa tẹ̀lé dákan lórí tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ní ká ṣe káwájú rẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ nìyẹn ẹni tó fẹ́ lo àfìmáàrù tí ti ń gbìyànjú láti lo àfìmáàrù pé láti ṣàlàyé fáwọn òbí rẹ̀ táwọn òbí rẹ̀ bá wá ń mú ilé fún un táwọn wò pé irọ́ o dandandandan ò nílò ìkankan máa báyìí eléyìí ṣe tí ẹ̀ wọ́n ń gbilẹ̀ bòbí torí pé ẹ̀tọ́ ọlọ́run ọba ni tó yẹ báyìí nísìn àwọn sàábì náà sì ré à ń ka nínú tàwọn gbogbo tí wọ́n fi karakátá nípa kí ni o nípa ọ̀rọ̀ alùpùmáwò alùpùmáwò ní ẹ̀bá ń sọ pé yóò máa ṣe sùúrù sùúrù dìgbà ó yóò máa lò náà bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn sọ́jà sí wípé wọ́n sọ pé ẹni tí ṣòkòtò rẹ̀ àbí ń kalẹ̀ ní ah, ẹni tí ń fa àrùngbà ní ọ̀rọ̀ tí ò bá tún nà mú ọ̀rọ̀ tí ó sì bá kìtà àbàtì tún nà mú ní ṣá aláwọ̀ tá alágẹ́gẹ́ àsìkò wa á tẹ̀síwájú lórí agbọ́nrin yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá láti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa rẹ̀ tó tí wọ́n kì í ti ọ̀rọ̀ kìtàbù ilẹ̀ ti ọ̀rọ̀ súnà o kò mọ̀ yìí pé ọlọ́run dá ọkọ̀ wá sẹ́sìn ni táwọn ṣàlàyé rẹ̀ fún Bismillahi subhanahu wa ta'ala ní ọ̀sẹ̀ tó ń bọ̀. so jazakumullahu khairan nítorí ọjọ́ tó ti kó wa ní pápámára so ibi ni a ti parí ètò ìbádìjọ́ mẹ́jọ a tún máa pàdé pẹ̀lú sheikh wa Abu Fawzan Ajikobi so àmì àti sheikh wa náà là ń dágbére fún wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.